dáná sun dáná sun dáná sun dáná sun means burn dáná sun means burn mo fẹ́ dáná sun àwọn pàǹtí yìí mo fẹ́ẹ́ dáná sun àwọn pàǹtí yìí